Happy birthday to a great leader, a godly pastor, an exemplary leader, humility personified, a supermodel, a leader par excellence, Pastor David Chalaye. Happy birthday! CEO David Excellence, Shepherd in Charge City of Grace Movement Church, Daki Bibu District, ìkòròdú. ọjọ́ bí ayọ̀ fún aṣíwájú rere ẹni rere bàbá wa dáadáa ajínrere ti Kristi olùṣọ́ àgùntàn ti ìjọ city of grace movement church dakibiu district ìkòròdú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ david excellence tó wà ní ìlú ìkòròdú àṣọdúnmọ́dún o àṣoṣùmọ́ṣù láṣẹ elédùnmarè ìgbà ọdún ọdún kan ní ọdún tẹ́ ẹ mú ọdún wò ó ọdún ọlá ọdún àṣeyọrí ni láṣẹ Elédùmarè gbogbo ohun tẹ́ ẹ bá ti ń dáwọ́lé a máa yọrí sí rere o ẹ kú iṣẹ́ Olúwa Olódùmarè a máa sọ agbára yín dọ̀tun Kristi á pè yín David Ṣaláyẹ olówó orí ìyá wa dáadáa Pásítọ̀ Mrs Deborah Ṣaláyẹ àwọn ẹbí yín dáadáa ti ìjọ City of Grace ńlọgbẹmíwá o ìdílé Ayọ̀mítàn pẹ̀lú gbogbo ìjọ City of Grace pátápátá lọ ní kí n wá pè yín bí ológun ẹ̀rọ wọn ní kí n mú yín rèlé bàbá tó bí yín lọ́mọ ìgbàjọ ẹ̀rìnmọ̀ ṣánilé bàbá tó bí yín lọ́mọ ọmọ ìgbàjọlù lóòró ọmọ alágbogbo ìdẹmẹmù ọmọ àríjẹtù jẹtù àgbọ̀ṣòro ọmọ fi ìkàrà kan sínú ìgbàjẹ olólo kó lè rí jẹ ọmọ aláròró ìgbàjọ ìgè àdùbí ọmọ onígbà àràwọ elégede ń bẹ lóko gbọrọ ń bẹ látàn ohun ìgè àdùbí máa jẹ òní wọn ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ èyí tó bá fẹ́ ni àwọ̀ sọ́dẹ̀ ẹni èyí tí ò bá fẹ́ ni àwọ̀ sínú gbò ẹranko búburú aró òun jẹ ọmọ alápòpọ̀ àǹkóbì sí ọmọ olóbì kan àjá sowó ọmọ olóbì kan àjá sọ̀rọ̀ ẹni bá jẹ́ kan ẹgbẹ̀kan ní ẹni jẹ́ méjì ẹgbẹ̀je ẹni jẹ́ mẹ́ta ẹgbẹ̀ta ẹni jẹ́ mẹ́wàá gangan lórúkẹ owó ilé bàbá tó bí yín lọ́mọ ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé ìlẹ̀rú ọ̀wá bàbá yín ti múná rògbò ọmọ àtẹnigbọ̀lá ọmọ àtẹnigbọ̀rẹ́ ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí kò sóhun ó fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ìjẹ̀ṣà ẹ̀yẹ ló ń jẹ ní bàbá tóbi ọlọ́mọ ìjẹ̀ṣà ní sin tòlótòló ẹ̀rù bàbá wọn a máa sìn pẹ́pẹ́yẹ ọmọ agúnyán funfun fàlejò funfun ọmọ agúnyán pupa fàlejò pupa ojú ń tàlejò ojú ń tìyàn nínú àwọ ní ìjọ ológo a ó jọ yọ ayọ̀ ìgbàlà àti kristi ní láṣẹ elédùnmarè ọmọ elédùnmarè lèmi ń jẹ́ o ìjẹ̀bú ni mí ọmọ ìrẹ́nìwá happy birthday.